Women's Work Outside the Home, Text 1. Nílẹ̀ Yorùbá bọ́kọ tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà láyà ń ṣe àwọn obìnrin ń pọn omi tà fún ìgbà mìíràn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sí oko láti ṣẹ́ igi ẹlòmíín ń lọ láti ṣẹ́ ewé àwọn obìnrin mìíràn sì wà tó jẹ́ pé àkàrà ní ń tà èmi wà tó jẹ́ pé adìrẹ ni àwọn tó ń ta adìrẹ wọn ó kó adìrẹ wọ̀nyí sínú àgò wọn ó gbé lọ sọ́jà níbi tí wọ́n bá gbé jókòó àwọn tí ó bá fẹ́ rà á yóò wá láti yọwó rẹ̀ ń ọgbà ń ọgbà èyí ni tó wọ́pọ̀ láàrin àwọn tí ń ta dìrẹ. Questions on women's work outside the home, text one. Irú iṣẹ́ wo ni àwọn obìnrin máa ń ṣe ní ilẹ̀ Yorùbá? Níbo ni wọ́n ti máa ṣẹ́ igi? níbo ni àwọn tí ń ta adìrẹ yóò kó wọn sí níbo ni wọn yóò gbé adìẹ náà lọ fún títà kí ni àwọn ìdáhùn tí ó wọ́pọ̀ láàrin àwọn tí ń ta adìrẹ. Women's work outside the home text two. Bí ọkọ ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà láyà ń ṣe ní ilẹ̀ Yorùbá nígbà tí àwọn obìnrin bá fẹ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ wọn oríṣiríṣi sì ni wọ́n ń ṣe iṣẹ́ náà ìmíràn wà tá à ń pè ní ìyá onígàárí ìyá aláta ìyá elélùbọ́ ìyá oníkòkò nípa pípe orúkọ wọ̀nyí à ń pe iṣẹ́ wọn mọ́ wọn lára àwọn tí ó bá ń ta ata wọn yóò gbé ata lọ sọ́jà wọn yóò lé sórí àtẹ àwọn tí ó mọ kòkò àwọn yóò lọ sẹ́bu oríṣiríṣi kòkò ni wọ́n sì ń ṣe kékeré ni o ńlá ni o. Questions on women's work outside the home, text two. Sọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá wọ̀nyí ní èdè òyìnbó. Ìyá onígàárí, ìyá aláta, ìyá elélùbọ́ àti ìyá oníkòkò. Níbo ni àwọn amọ̀kòkò gbé ń ṣe iṣẹ́ wọn? ọ̀nà wo ni àwọn tí ó ń ta ata polówó ọjà wọn. Women's work outside the home text three. Láàárín àwọn obìnrin Yorùbá oríṣiríṣi iṣẹ́ ni ó wà àwọn mìíràn wà dọ́jẹ́ pé ọjà ni wọ́n ń lọ láti ta aṣọ èlùbọ́ iṣu igbá àwọn mìíràn wà tọ́jẹ́ pé oko ni tiwọn àwọn wọ̀nyí wọ́n ń lọ láti iṣẹ́ igi tàbí láti iṣẹ́ ewé. àwa mìíràn sì wà bákan náà tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù kéékèèké ni wọ́n ń wà wọ́n ń ta aṣọ tàbí ìpápánu bíi bisikíìtì àti ọtí òyìnbó àwọn àgbẹ̀ láàrin àwọn obìnrin wọ́n ń ru igi wá sí ilé. Questions on women's work outside the home, text three. Dárúkọ díẹ̀ nínú ohun tí àwọn obìnrin máa sábà tà ní ọjà. kí ni ohun tí àwọn obìnrin mìíràn máa lọ sí oko láti ṣe? kí ni àwọn obìnrin mìíràn máa tà nínú ṣọ́ọ̀bù kékeré? àwọn wo ni ó sábà máa ru igi wá sí ilé?